وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو بقى àtọ̀rọ̀ àlékún ìkẹ́ Ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tán Ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá anábi sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin bashiran wa nadhiran wa da'iyan ila Allahi wa sirajan munira ẹni tí Ọlọ́run bá alékẹ́lá gbé dìde ní ìkẹ́ fún gbogbo àgbáyé nínú ìkẹ́ annabi sallallahu alaihi wasallam tọ́lọ̀wọ̀ bá alikẹ́lá tó ṣe fún al'umma yìí nínú ìjẹ́ ìkẹ́ ìsàgbédìdí annabi sallallahu alaihi wasallam sí gbogbo àgbáyé òun náà ni ìkójọpapọ̀ wáyé òun náà ló jẹ́ kan nínú ẹ̀ torí pé a kójọ papọ̀ láti máa tẹ ìmọ́lẹ̀ àti láti máa sí àgbéyẹ̀wò ìlànà nabi sallallahu alaihi wasallam tọ́lọ̀wọ̀n bá alikiola tó gbélé annabi lọ́wọ́ kí a lè bá malama dájú ìjá sí wà lórí ìlànà náà bá sí lórí ìlànà náà máa eléyìí báyìí ni in tó kó wájọ́ ọlọ́wọ́ bá lè kẹ́lá fi ànábì sallallahu alaihi wasallam ṣe sábàbí oríire ní kọ̀kan wa ufa ànábì sallallahu alaihi wasallam ṣe sábàbí ìmọ̀nà wa ufa ànábì sallallahu alaihi wasallam ṣe sábàbí ìmọ̀rin nínú ìlànà tí ọlọ́wọ́ bá lè kẹ́lá yọ́nú sí tí a rìn nínú èyí abẹ́lọ́wọ́n bá alékún kí ọlọ́wọ́n bá ti rá jẹ́jẹ́ tán ọlọ́wọ́n bá kó mọ̀ bá nábi sallallahu alaihi wasallam naam ya ikhwanana tí kè bá ṣe wípé ìsàkólé kan ẹ̀sìn ọlọ́wọ́n àti ìsàkólé kan súnà nabi sallallahu alaihi wasallam òun náà ló múmú láyà wa tó ga lórí ẹ̀mí wa ni irú àsìkò ta kójọ yìí kò rọrùn láti kójọ nírú àsìkò báyìí torí pé a ti ṣiṣẹ́ lọ látàárọ̀ yóò ti rẹra àsìkò tá fẹ́ farẹ́ ilẹ̀ àti kí sọ̀látùlẹ̀ ìṣá tó ń kálukọ́ fẹ́ farẹ́ ilẹ̀ kásẹmi oní lásìkò tá tún jáde nítorí tọ́lọ́wọ́ báyìí àrínú wá bí báyìí ẹni tó pé ọ̀nà rẹ̀ jìn àmọ́ látara ìpàtàkì ẹ̀sìn ọlọ́wọ́ bá òun náà ló fi múyàn láti jáde nú ilé rẹ̀ lọ́nà tó jìn láti wá sí báyìí nítorí tọ́lọ́wọ́ bá àti nítorí ẹ̀sìn ọlọ́wọ́ bá náà ni àwọn bá gbogbo wàhálà wà yìí abẹ́lọ́mà kọ́lọ̀mà kọ́mọ̀ jí kó já sásán àníyàn ló kú abẹ́lọ́mà kọ́lọ̀mà kí ó má jẹ́ kí nkankan kó rọlù àníyàn wa àtẹni tí ń sọ àti àwátà ń gbọ́ abẹ́lọ́mà kọ́lọ̀ jí káníyàn wa kó má gàràgà fọ́lọ́mà kó má sí nkankan nínú àníyàn wa má tó pẹ̀lú yìí náà kọ́lọ̀wọ̀n bá kó jẹ́ kí ó ṣe sóre nínú gbésí ayé nìkọ̀ọ̀kan wa àtẹni tí ń sọ àtàwátà ń gbọ́ àti àwọn tí ìjókòó yìí tí ẹ ń pè sákíyèsí jùlọ àwọn tí wọ́n jẹ́ olùtayọ àlà Ọlọ́run Ọba àwọn tí wọ́n jẹ́ olùtayọ àlà súnà Nábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ olùrin ojú ọ̀nà tí àwọn salaf tí wọ́n takò àwọn tí wọ́n rin ojú ọ̀nà tí ó lòdì sí ojú ọ̀nà àwọn salaf bidayatan min za'imihim bẹ̀rẹ̀ látorí olórí wọn Muhammad bin Ali Jabata kọlọ̀ bá kọba fọ̀nàmá adáhùlọ́hù wa asláhàhù kọlọ̀ bá kọba fọ̀nàmá kọlọ̀ kú túnṣe bákaná àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà tó yẹ sí pé wọ́n tẹ̀lé muhammadu ali jabata hadahumullahu ajma'in wa aslahahumullah kọ́nà bá kó bá fọ́nà ma wọ́n kọ́nà kó sàtúnṣe wọn la ilaha illallah àwa náà kọ́nà bá lè gíra kó sí àwa náà láwọn ibi tí a sẹ́kù sí la ilaha illallah ẹ̀rí kan tá ń gbé ẹ̀wò lọ òun náà ni alámẹ̀rí kan tí ó tó wúwo gan nínú Islam alámẹ̀rí kan tó ẹ́sí pé ó wúwo gan nínú àgbọ́yé súnnà alámẹ̀rí náà òun ni agbùdọ̀ gbàgbọ́ yí ẹ̀ síwájú ká tó máa gbé ìdájọ́ léèyàn lórí torípé alámẹ̀rí náà yóò mọ̀ nílapa lórí ìdájọ́ tá bá fẹ́ gbé léyàn lórí àwọn àfáà súnnà rahimahumullahu ajma'in wa radiyallahu anhum kọlọ́wọ́ bá alékẹ́lẹ́ kọ́ bá yọ́nú sí gbogbo wọn kọlọ́wọ́ bá kọ́ bá kẹ́ gbogbo wọn pátápátá wọ́n tẹ̀yìn mọ́lẹ̀ sí alámọ̀rí gan nítorí pé alámẹ̀rí kan tó ní ṣe pẹ̀lú ìdájọ́ tí a fẹ́ gbélé èèyàn lórí ìjá fìyàn rinlẹ̀ nínú Islam tó ń ti wípé àwọn nǹkankan ó ń jáde látọ̀dọ̀ rẹ̀ tó ba Islam jẹ́ sáàfihàn rinlẹ̀ nínú Islam àbáyọ jáde kó ní Islam àwọn nǹkan wọ̀nyí lèyàn kọ́kọ́ gbé ẹ̀wùn náà ni qadiyatul biljahl ọ̀rọ̀ ìfúnyẹ̀ ní àwíjàre wípé aláìmọ̀kání ǹjẹ́ agbúdọ̀ wòye sí nǹkan yìí àbá agbúdọ̀ wòye sí síwájú ká tó gbídàjọ́ léèyàn lórí ká tó jáde kó ní islam àbí ká tó fi islam nílẹ̀ fún èèyàn ǹjẹ́ agbọ́dọ̀ wòye sí wípé sí ẹni tí ó sọ̀rọ̀ kèfèrí yìí abẹ́ni tó ṣiṣẹ́ kèfèrí yìí abẹ́ni tó sọ̀rọ̀ ẹbọ yìí abẹ́ni tó yìí sí ẹbọ yìí ṣé ó mọ̀dájọ́ tí ń sọ àbí kò mọ̀dájọ́ tí ń sọ tó mọ̀ yí pé kèfèrí lòun ṣe sọ́nà ọba yàbí ò tí ẹ mà sán fún díẹ̀ yìí tí a bá rántí pé lọ́sẹ̀ tó lọ a ṣe àlàyé nípa ọ̀rọ̀ tí sheikh muhammadul amin ashinqiti tí wọ́n wá nínú tafsiru adwa'il bayan fi idahil qur'an bil qur'an àwọn hujjaj àwọn ẹ̀rí tán lórí wípé injal ẹ̀dùrù bil jal mu'tabar ǹjẹ́ ká fún yẹn ní àwíjàrí pálá ìmọ̀kànnì sí àwòye sí àbá níwòye sí wọ́n mú ẹ̀rí àwọn àfáà súnnà méjèèjì wọ́n mú wá wọ́n dẹ̀ sí àgbéyẹ̀wò méjèèjì wọ́n dẹ̀ fi rinlẹ̀ wípé eléyìí tí ó tẹ̀sùnwọ̀n nínú ọ̀rọ̀ tí ẹ̀rí rẹ̀ tí ó ní kìmí jùlọ òun náà ni ọ̀rọ̀ àwọn tó sọ pé àwòye sí al-udhur rijal síwájú ká tó gbédàjọ́ léyàn lórí náà ma wá ní kí á tó sí àgbéyẹ̀wò ọ̀rọ̀ a Ibn Kathir rahimahullahu ta'ala náà àwọn hujjaju kan bẹ táwọn náà kọ̀dámà táwọn náà múwá àwọn ẹ̀rí kan bẹ tán múwá a ní kí a sí náà so ká wá so gbogbo ẹlẹ́nu papọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí míì tó tún wà láwọn àyè míì tó yẹ sí pé àwọn àfáwọn yìí tí wọ́n mú wá nínú tíra wọn so ibà ní ìsìntọ́ ipá àwọn àfá súnnà míì àwọn mú wá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n nígbà tí wọ́n ń nípa alámọ̀rí yìí tabalawo tafsiru tafsiru ibn kathir rahimahullahu ta'ala a bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ inshallah ta'ala lára àwọn ọ̀rọ̀ tí alimam ibn kathir ta mú wá nínú tafsiru wọn nìyẹn lára àwọn hujjaj tí wọ́n mú wá lórí pé al'udhru bi jali nǹkan o nǹkan tó wọlé ni nǹkan tí ó dẹ̀rin lẹ́ni naam wọ́n mú hadithu wá látọ̀dọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ̀dámà wọ́n ti ti síwájú àwọn ẹ̀rí nínú al-Qur'an al-Karim ilé tó yẹ sí pé kò ní ìdíká wulẹ̀ kàwọn mọ́ nígbà tó yẹ sí pé nínú tafsiru adwa'il bayan fi idahi al-Qur'an bil-Qur'an títí muhammadu muhammadu al-amin ash-Shinqiti àwọn àwọn náà mú ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀wà nínú àwọn àyà tí ó wà nínú tafsiru Adwa il-Bayan tí wọ́n fi sẹ̀rí lórí pé al-udhru bil nǹkan tó wà nú ẹ̀sìn ni ká fún yàn láwíjàre pé aláìmọ̀kan ni ká tó gbédájọ́ lé lórí nǹkan tó wà nú ẹ̀sìn ni so kò ní ìdíkàwulẹ̀ tún mú àwọn yẹn wá mọ́ nígbàtọ́ ipa ti mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan míì tí ò sí ń bíbẹ̀ yẹn tó wà ń bíbáyìí ni àbùkátà láti gbé ẹ̀wò hadithu yìí tọ́fẹ́ mú wáyíwá nínú musnadu al'imam ahmad rahimahullahu ta'ala wani haddasa na ali ibn abdullah haddasa na ma'az ibn hisham haddasa na abi an qatada an al'ahnaf ibn qais عن الأسود بن سريع رضي الله عنه أن, أن, النبي, أن نبي الله صلى الله عليه وسلم أن نبي الله صلى الله عليه وسلم قال إسناد حديثه المتقعي تيدو في دودو الأسود ابن, ابن سريع رضي الله عنه ọlọ́sọ pé dájúdájú òjíṣẹ́ Ọlọ́run Ọba annabi Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba gbé dìde sí wa ó sọ wípé arba'atun yahtajjuna yawm al-qiyamah àwọn mẹ́rin kan bẹ tí wọ́n ma mú àwọn ọ̀rọ̀ wọ́n ma mú àwọn ẹ̀rí wá lọ́jọ́ gbé dalkiyama lórí wípé kí Ọlọ́run bá alékẹ́lá kó fi sàmójú kó fáwọn kó fi gbé ìyà náà kó fáwọn wọ́n ma mú àwọn àròyé kan wá wọ́n ma mú àwọn ọ̀rọ̀ kan wá wọ́n ma mú àwọn ẹ̀rí kan wá lọ́jọ́ gbé dalkiyama láti máa fi sẹ̀rí wípé pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí o ó yẹ kí ọlọ́run bá lè kẹ́lá kó bojú ànúwò àwọn kọ́lọ̀ bá lè kẹ́lá kó làwọn kó bìí yaná rajulun asọ́m anẹ́bì ní alákọ̀ọ́kọ́ òun náà ni adití rajulun asọ́m la yasma'u shay'a ọkùnrin adití tí la ṣe ń gbọ́ ọlọ́run bá fẹ́ ọlọ́run bá fẹ́

ẹnìkan wá ní ẹ àfà ṣe gbígbọ́ lọ́ràn èmi ò wá ní gbọ́ntèmi a ní òun gan èyí òun gan ìyáláyà ọ̀ràn àgbákò mí ìtúnù ilé iná ń pè ní kúfùrù ìrọ̀ iṣẹ́ kèfè rí pé kánmá kí a máa gúrí kú omi tó bá ti ń sọ̀rọ̀ ọlọ́wọ̀n bá nítorí kọ́wọ́n bá tẹ̀lé kúfùrù kan tó nìyẹn náà ọlọ́wọ̀n bá lè gílá tó sàlàyé àwọn yẹn náà Al-Qur'anul Karim àti pé wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àwọn tẹ́láǹfà ní àti gbọ́ tó máa ń sá fún kẹgbọ́rọ̀ náà ẹgẹ́ bí àwọn ìjọ Nuh alayhi salatu wassalam àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wa man a'rada an dhikri gbogbo ẹnikẹ́ni tó bá gúnrí kúrò níbi al-Qur'an níbi tó ti ń kí al-Qur'anul níbi tó ti ń kọ́ ní lẹ́kọ́ al níbi tó ti ń sèrántí Ọlọ́run tó bá gúnrí kúrò ń bẹ́ẹ̀ fa inna lahu ma'ishatan dhanka ọlọ́run bá ní ìgbésí ayé ìsẹ̀mí tó fún pínpín ní ọmọ lónlé ayé ìsẹ̀mí tí ọlọ́run bá lékẹ́ láwòfẹ́ ní ọmọ lónlé ayé ìsẹ̀mí tó fún pínpín ní kò ní ráyé lò bọ́lọ́run bá lékẹ́ ayé fẹ́ kó lò wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run tó bá jẹ́ bílal qiyama á gbé dìde láfọ́jú ẹwà ní ọlọ́run bá èé ṣe tó gbémi dìde láfọ́jú waqad kuntu basira à mo jẹ́ ni tí ríran tẹ́lẹ̀ síwájú ọjọ́ òní mi ń fọ́ lójú kí n tó kú kí wá rí ti mú wá dìde láfọ́jú qala kadhalika atatka ayatuna qala kadhalika atatka ayatuna fanasitaha Allah bá ní bẹ́ẹ̀ ni nígbàtọ̀ wà nílé ayé àwọn ayẹ ọlọ́run bá wá bá ọ fanasitaha ay fataroktaha ọwá pàtí òlò wa kadhalika al-yawm tunsa ọlọ́ni báyìí náà àwọn ọlọ́ọ̀bá náà ṣe pàwọ́ náà ti sínú ọlọ́ọ̀bá lónìí kọlọ̀bá kó sọ wá mẹ́ rajulun asam la yasma'u shay'a ọkùnrin alákọ̀ọ́kọ́ lẹ́ni adití tí ó gbọ́n kankan wa rajulun ahmaqu dìndìnrìn èyàn tí ò dá kankan mà èyàn tí ó pàdánù làákàyè àwa náà ti mọ̀rú àwọn tí ń jẹ́ báyìí kọlọ̀bà kọmọ̀ fi sàdánwò fún wa wa rajulun haram àti arúgbó wa rajulun mata fi fatra àti ọkùnrin tó yẹ sí pé ó kú ní àsìkò tí ànábì ọlọ́wọ́n bá kankan ò tí ìdìde sí àwọn ẹjọ́ rẹ̀ fa amal asom wọ́n ní ẹ̀ẹ̀rí adití tí ó gbọ́n kankan fayakun wọ́n mọ́ sọ wípé rabbi ọlọ́wọ́n bá mi kọ̀rìjá anil islam kọ̀rìjá al islam wa ma asma shay'a islam wa nítòótọ́ ń gbà tí mo wà nílé ayé àmẹ́mi ọgbọ́n ò gbọ́ èmi ò gbọ́ èmi ò gbọ́n kankan sáwìí qad jaa al-islam wa ma asma'u ẹ̀rí mi tí ó fi jẹ́ sí pé mo ń bèèrè fún rí àánú rí ọlọ́run ọba lónìí pé kí ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe ròyìn pé òbó ní dédé ni ọ́ lára àwọn tèmi tèmi fi mọ̀ ipọ́ yẹ kó yọ̀ǹda mi o ní pé èmi ò gbọ́ nǹkan kan ó dáa ní kọ̀ dáa ní bá ṣe sin náà èmi ò gbọ́ bèèrè létí ń rí ṣe wọ́n ní وأما الأحمق وأما الأحمق فيقول ẹ wá rí dìdìrín dátọ́ ẹni tí ò dákàmà ọ̀dẹ̀ àgbàlagbà tí tí làákàyè ò tó tọmọdé fayakul òun náà ma wá sọ wípé Rabbi ìrọlọ́wọ́n bá qad jaa al-islam islam dé wá bá mi láyé ń tó tọ́ was-sibyan yahdhifuni bil-ba'ri àmọ́ mo gọ̀ èmi ọ̀dá kama kódà àwọn ọmọ kéèkèé a máa lẹ̀mí nígbẹ̀ ibi tí mo gọ̀dé àwọn ọmọ kéèkèé wọ́n bá rí gbé àgùntàn wọ́n lẹ̀mí wọ́n bá rí gbé ràkúnmí wọ́n lẹ̀mí bó ṣe tẹ́sí náà ni èmi ò dákan kama èmi ò ní láká ìgbà tí mo wà nílé ayé èmi ọ̀gbọ́n dìdìrín so ìgbà tí ò ti sí láká ìyẹn tí a sì ibi tí ọlọ́wọ́n bá lékẹ́lá gbé ìgbé ẹ̀sìn léwa lórí ibi tó gbé kọ́ níbi làkáyè ni nínú àwọn manatu teklif ní akluwa ẹni tí ó bá ti ní làkáyè anábi sallallahu sọ pé rufi'atil aqlam ani thalath anábi ni wọ́n ti gbé gègé sókè fún àwọn mẹ́ta kan wọ́n tí wọ́n bá ṣe ọjẹ́ dáadáa ni ó já ìdáni alákọ̀ọ́kọ́ òun náà ni annaim hatta yastaykir ẹni tí ń sùn tí tí ó fi jí wọn nípa burú tí bá ń ṣe ilẹ̀ lójú oorun walmajnun hatta yafiq bẹ́ẹ̀ náà ni wèrè tí tí ó fi gbádùn gbogbo tí bá ń ṣe lásìkò tí ń ṣe eré yẹn wọn ní kọ́ wọ́sọ̀bí hatta yahtalim bẹ́ẹ̀ náà lọ́mọ kékeré títí ó fi bàlágọ̀ wọ́n lo ihtilamu mi báyìí nítorí pé nínú àwọn amaratul bulugh nínú àwọn tá ma fi ń ma ẹni tó bàlágọ̀ o náà ni al-ihtilam ó ní ọ̀rìjá al'islamu wasibiyanu yahdhifuni bilba'ari wa ammal haram ó wá ní ẹ̀rí arúgbó fayakul wọ́n mọ̀ sọ pé rabbi ìrẹ́ ọlọ́wọ́ bá kọ̀rìjá al'islamu wa ma a'qilu shay'a ọ̀rọ̀ tèmi náà díẹ̀ ló fi gbé pẹ́lú ju wèrè lọ ìsìláàmù dé wá bá mi láyé jọtọ́ àmọ́ àgbàlagbà ti gbà làákàyè mi ìnílàákàyè mọ́ ń gbà mi ìnílàákàyè mọ́ wà á mẹ́ lẹ́bí mẹ́ta fi fàtọ̀rọ̀ ti fàyàkúl ṣe wá rí ẹni tó ń kú lásìkò tí kò sí ànẹ́bì kankan tọ́lọ́wọ́ bá gbé dìde wọ́n mọ̀ sọ wípé ma atani Rabb ìrọlọ́wọ́ bá mi ma atani laka rasulun òjíṣẹ́ kankan látọ̀dọ̀ rẹ̀ wá bá mi èmi ò rójíṣẹ́ kankan nígbàtí mo sẹ̀mí lé ayé فيقول نعم فيأخذ مواثيقهم ليطيعنه فيرسل إليهم أن, أن, أن ادخلوا النار فوالذي نفس محمد بيده لو دخلوها لكانت عليهم بردا وسلاما الله بواني سبورو انتريني tọ̀ kò búrú àwa náà mọ̀ pé bọ́rọ̀ yìí ti rí nìyẹn ẹ ṣe rí wíńtò tọ́ ọlọ́wọ́ ọba àlékẹ́lọ́wà gba àdéhùn tọ́ kápá lọ́wọ́ wọn pẹ́tọ̀ ọ̀rọ̀ ìdájọ́ tí náà kò ká ọlọ́wọ́ ọba òun ni pé ṣé ẹ gbọ́dọ̀ tẹ̀lé mi lórí àṣẹ tí fẹ́ parí o àdéhùn yìí àdéhùn ta ti kàn ń pa ni tẹ́nìkan kan ọgbọ́dọ̀ yapa rẹ̀ mo fẹ́ parí láṣẹ kan báyìí ọ̀ràn yẹn sí ní kẹtẹ̀ láṣẹ náà fayursilu ilayhim ọlọ́wọ́ bá lékẹ́ lọ́wọ́ aránṣẹ́ sí wọn pé anidkhulu an-nar àṣẹ ẹ̀mí tí wọ́n parí pé agbègbè yìí báyìí bí mo ṣe ń wòyìn ẹ̀kọ́ rí sínú náà ẹ máa lọ́nu náà sẹmọ̀ pé àṣẹ́tọ́ lágbára ní tòótọ́ kínú ẹbí náà ni wọ́n fẹ́ wọ́n tán fi ń sọ pé náà fi ń gbogbo àwọn àwíjàre yìí Ọlọ́run Ọba àlékẹ́lọ́ wá fẹ́ dán wọn wò Ọlọ́run Ọba àlékẹ́lọ́ fẹ́ fi àwọn gan kò ní gbọ́ ẹni tó bá ní làákàyè tí ó tẹ̀lé tỌlọ́run Ọba àti ẹni tánà yìí bábá tí ó tẹ̀lé àtẹni tí ò ní tẹ̀lé arúgbó tí islam bá bá lọ́dọ̀ tí ó tẹ̀lé àbí tí ò ní tẹ̀lé ọlọ́ọ̀bá ní kíláńtò àdéhùn tí ma gbé pẹ̀lú ní pé ọyẹ ma wọnú lọ nínú wọn inú wọn tí ó tẹ̀lé tí ó ma A inú wọn tí ó ọlọ́run à lélẹ́yìn ọlọ́run à ẹbọ́ lẹ́yìn e ni à ẹbá gánfà wọn náà ní gbogbo awúyà atótónu táwọn wí látàárọ̀ yìí arẹ́bì ní fọwọ́lẹ́dì nafsu muhammadin biyadihi arẹ́bì ní mo búra pẹ̀lú ọlọ́run ọba tó yẹ sí pé ẹ̀mí annabi ń bẹ lọ́wẹ́ àwọn àfáà ní eléyìí báyìí mẹ́mbàbí ta adúbí máa lọ kí ẹ máa lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba nìyẹn kìí sí gbogbo náà lámọ̀dákọ̀ ọlọ́run lámọ̀dákọ̀ ọlọ́run ìgbà mí bẹ̀ pé irú àwọn nǹkan báyìí lásọ mo búra pẹ̀lú ẹni tẹ́mi annabi ń bẹ lọ́wẹ́ ànábì ọ̀fẹ́ máa dákọ ọlọ́run ní gbogbogbà ní gbogbogbà so ibà ní sí láwùdá kọlúhà ànábì tó bá yẹ kó bá wọ náà ni tọ́nà bá pa wọ́n láṣẹ ẹni làkánà tààlìhìn bárùdán wa sàlámà iná ọba tutù mọ́ wọn tọ́ yẹ kó jó wọn iná wọn bá wọ náà ni iná yẹn ọba tutù mọ́ wọn kò bá dẹ̀ jẹ́ àlàáfíà fún wọn kìí ṣe tutù tí ó tó mọ́ déyà jẹ wọn torí pé tutù pé méjì tutù ń gbà míì àtúnmọ̀ àtúnmọ̀ sàìbáramu àmárù tútù tí ó ma jẹ́ tútù tí ó tó ma jẹ́ àlàáfíà fún wọn irú tútù tara nídìí wọn bá ṣe kíni ni wọ́n ma jẹ́ fún wọn náà ẹ rí wípé nínú hadithu yìí àwọn mẹ́rẹ̀rin yìí wọ́n kọ̀ dáma wọ́n mú wá wọ́n ti síwájú àwọn àwíjàre wọn tí wọ́n fi rò wípé ọyẹ̀kọ́lọ̀ bá tó bá jẹ́ sí pé àìmọ̀kan kò bá wọlé ní excuse ní àwíjàre ni ọlọ́run bá ní kí wọ́n sọ fún wọn pé no no no no gbogbo àwíjàre tẹ́ ń wí ẹmọ gòrè ẹ̀yà mẹ́sàkù ń kọ́ síbí kẹ tó yàwó rè nígbà tẹ wà ní bàárà díà nẹ́bí adama ẹ̀ sì gbàgbé tó ti yàwó rè ńgbà náà tó ti darúgbó ńgbà yẹn torí àwọn tí wọ́n máa mú tọ́lọ́wọ́ bá lékẹ́lá àbí láti ìgbàládé ànẹ́bì náà ti ya dìdìrin ní <laughs> ànẹ́bì adama náà ti ya dìdìrin náà ti darúgbó èyẹ máa darúgbó kan tó bí hadithu yìí Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yọ pé hadithu yìí lálàáfíà turkey bí ti Sheikh Al-Albani rahimahullahu ta'ala ala sahihi ibn Hibban tabala wonu tírà náà a bá ń bẹ̀ ní a page 364 mujalladu ẹlẹ́kẹwàá ìdí ẹlẹ́kẹwàá page 364 Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n mú hadithu yíwá وني أخبرنا عبد الله بن محمد الأزدي قال حدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا معاذ بن هشام قال أخبرني أبي عن قتادة عن الأحنف بن قيس عن الأسود بن سريع عن رسول الله صلى الله عليه وسلم قال أنا وامو حديث يوا أجابي إمام بن كثير سموائي nígbà tó wá parí ẹ̀ wọ́n ní sọ̀híhùn wọ́n ní hadithi lálàáfíà wọ́n ní tàbá fẹ́ wo ọ̀nà tó gbà lálàáfíà as-sahiha kálọ̀ wo silsilatu as-sahiha silsilatu as-sahiha tí Sheikh Al-Albani gẹ́gẹ́ fúnra wọn ṣe wọ́n ní káwọ́ page wa kálọ̀ wo hadith 1434 hadith 1434 nínú silsilatu as-sahiha wọ́n ní bákan náà kálọ̀ wo at-ta'liqu ala raf'i al-astar kálọ̀ wo hadith 113 abáwọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ so hadith yìí ń kọ́ o hadith tó lálàáfíà ni kése bí nìkan tí a bá lọ ka mawsu'atu al-albani fil aqida sheikh al-albani wọn mú ilé iná wá nígbà tán sọ̀rọ̀ nípa al-udhr rijal wọ́n jẹ́ kó ẹgbẹ́ hadith ń kọ́ hadith tó lálàáfíà ni so ibà ní sin yìí so sheikh al-albani wọ́n ti ṣiṣẹ́ lórí hadith náà wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ so wọ́n jẹ́ kó ẹgbẹ́ hadith yìí naam eléyìí báyìí ó jẹ́ ẹ̀rí tí wọ́n mú wá lórí ẹ̀ lórí wípé ọlọ́wọ́n ọba àlékẹ́lá yóò ṣe àmójúkò fáwọn kan lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ọlọ́wọ́n bò ní fi àná jẹ wọ́n nítorí pé wọ́n jẹ́ kíni wọ́n jẹ́ aláìmọ̀kan gbogbo àwọn in tí ó yẹ kó wà lára wọn kan fi jẹ́ni tí wọ́n mọ̀ nílàákàyè ni o àbí ní etí tà fi ń gbọ́rọ̀ ní o ṣe bá ní sìn yìí àbí ní ìrí òjíṣẹ́ ni tọ́rọ àwọn méjì náà kó síbi làákàyè ẹni tó jẹ́ dèdèrìn àtàgbàlagbà àwọn kó síbi làákàyè ẹnìkan kó síbi etí ẹnìkan sì kó síbi ìmárí ànábì kankan láti wá jíṣẹ́ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí so òun ló fà tó jẹ́ pọ́lọ́wọ́n bá lè kẹ́lẹ́ òfìyà jẹ wọ́n àfìgbà tọ́lọ́wọ́n bá lè kílásì ìmtìhánù fún wọn tọ́lọ́wọ́n bá sì dánwò fún wọn àwọn tí wọ́n gbọ́nú wọn

nínú àwọn ẹ̀rí tó tún mú wá lórí ẹ̀ òun náà ni eléyìí tó wà nínú musnadu abi dawud at-tayalisi wọ́n ni haddathana ar-rabi'u an yazid an aban qal qulna li anas ya aba hamza ma taqulu fi atfalil mushrikin eléyìí wà nínú musnadu abu dawud at wọ́n ni ar sọ fún wa ó gbà látọ̀dọ̀ yazid bin aban ó sọ pé kulna li anas a sọ fún anas ibn malik pé ya aba hamza ire baba hamza ma taqulu fi atfalil mushrikin kí ni nǹkan tó fẹ́ sọ nípa àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ àwọn ọmọ àwọn ẹlẹ́bọ àwọn ọmọ kéékèèké táwọn òbí wọn jẹ́ kí ni ò tán jẹ́ lẹ́bọ kí ló fẹ́ sọ ń pa wọn tán kú síwájú ká tó dàgbà àwọn òbí wọn sì jẹ́ lẹ́bọ wọ́n ní faqala qala rasulullahi sallallahu alaihi wasallam anas bin malik wá sọ pé anabi sọ wípé lam yakun lahum sayyi'atu fayu'adhabu biha fayakunu min ahli an-nar wa lam yakun lahum hasanat fayujazu biha fayakunu min muluki ahli al-jannati ọwá ní hum min kọ́dàmí ahìlìjánà wọ́n lánàbí sallallahu alaihi wasallam sọ wípé àwọn tẹ́ǹwì àwọn ọmọ kéèkèé yìí wọ́n ní iṣẹ́ ẹbú tí wọ́n ṣe tó fi wá di tí ó wà mú lẹ́tọ̀ kí wọ́n jíyà lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà wọ́n ní iṣẹ́ ẹbú kàkàtà ṣe àbá ọmọ kéèkèé ṣe wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n níṣẹ́ eré kan tí wọ́n ṣe tí wọ́n wá san wọ́n lẹ́san rẹ̀ tí wọ́n wá mú wọn dọmọ aljanna tí ó mú wọn di ìkan nínú àwọn tí ó mú wọn wà nínú àwọn ọba àwọn ọmọ aljanna Ànábì wá sọ pé hum min khodami ahli janna wọ́n wà nínú àwọn tí ó máa ṣe bọ̀ yìí fún àwọn ọmọ aljanna ni wọ́n wà nínú àwọn tí ó máa ṣe ọmọdọ̀ fún ọmọ aljanna naam eléyìí báyìí ń jẹ́ kó yọ wípé àwọn wọ̀nyí tọ́jọ́ ọmọ kéékèèké wọ̀nyí ọ̀rọ̀ wà lórí ìdájọ́ wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ naam nínú àwọn hadithi tó tún mú wá lórí eléyìí báyìí òun náà ni wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè hadithu yìí a alhafiz abu ya'la almausuli wọ́n gbà wá nínú musnadu wọn wọ́n ni haddathana qasi ibn abi shayba haddathana abdullah ya'ni ibn dawud an amr ibn an عن يزيد ابن أمية عن البراء قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أطفال المسلمين قال wọ́n bi Ànábì léèrè nípa àwọn ọmọ àwọn ọmọ kéékèèké tí wọ́n kú tó sì jọmọ mùsùlùmí Ànábì sọ pé hum ma'a abaihim Ànábì wọ́n máa wà pẹ̀lú àwọn bàbá wọn nínú àlìjẹ́ndà ni wa su'ila an awladil mushrikin wọ́n bi Ànábì léèrè nípa àwọn ọmọ àwọn ẹlẹ́bọ faqala hum abaihim wọ́n ní wọ́n wà pẹ̀lú àwọn bàbá wọn fàkílà ya Rasulullah wọ́n wá béèrè pé ìrà nábì ma ya'malun kí ni ká tí wọ́n ṣe tó fi jẹ́ pé wọ́n rí báyìí qala Allahu a'lamu bihim wọ́n ní ọlọ́run ànábì dá wọn lóhùn pé ọlọ́run ọba ta'ala wọ́n wá sàlàyé lórí ẹ̀ wọ́n mú àwọn ẹgbàwá kan wá láti jẹ́ kó yé wa àlàyé tó ń bẹ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú àwọn ẹgbàwá tán mú wá òun náà ni eléyìí tí imam ahmadu gbà wá látọ̀dọ̀ yahya az-zuhli Muhammadu muhammad bin yahya wọ́n ni amin elébàá qala al-imam muhammad bin yahya az-zuhli wọ́n ni haddathana sa'id bin suleiman an fudayl ibn marzuq an atiyya an abi sa'id qala qala rasulullah sallallahu alaihi wasallam hadithu náà wá dáàmù wọ́n wá dé bí ọ̀rọ̀ ọmọ kékeré wọ́n ní ìgbà tí ọmọ kékeré wọ́n ní wà yàkúlù maulud ọmọ kékeré ọmọ sọ wípé rọ́b ìrọlọ́wọ́ bá lam udrik al'aqla èmi ò dàgbà débi tí ma ní làákàyè débi tí ma ma ń tọ́lọ́wọ́ bá fẹ́ àti tọ́lọ́wọ́ bá fẹ́ a nígbà tó wọn bá mú ẹ̀rí wá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà nìyẹn lórí nǹkan tí ó fi yẹ kí ọlọ́run bá lékẹ́lá kí ó ṣe àmójúkò fóhun wọ́n wá ní wọ́n wá mú wọ́n ní faturfa ilẹ̀hùn náàrùn fayuqalu lahum ọlọ́run bá lékẹ́lá wà mú yóò wá gbé iná sókè fún wọn ọlọ́run bá lékẹ́lá ó sì ni yóò nìkan gbé iná sókè fún wọn tọ́nà ọba àlékẹ́ bá ní ká gbíná síkò fún wọn ọlọ́ọ̀bá wá sọ fún ẹbí káwọ ọnú náà ọwá ní tọ́bá wá ní káwọ ọnú qala fayariduha man kana ha mọ̀ Allahi sa'idan kana fi ilmi Allahi shaqiyan law wani gbogbo ẹni wọ́n ní àwọn wà wọnú náà lọ gbogbo ẹni tó yẹ pé ti wà nù mọ́ ọlọ́run wa pé olóríire náà ni wọ́n jẹ́ nígbàtán wà ní ayé tẹ́lẹ̀ náà tó yẹ pé tán bá dàgbà dé àsìkò tí iṣẹ́ yẹ kó bá wọn ni wọ́n wà nù àwọn tí ń ṣiṣẹ́ rí wọ́n wọ́n náà wọ́n ní bákan náà àwọn tí wọ́n náà wọ́n ní fayakul ọlọ́wọ́ bá lè kí lọ́mọ́ sọ pé ìyáyà àṣọ ìtùn èmi ọlọ́wọ́ bá ní mọ́ pa yín láṣẹ tẹ́ takò yìí o èmi ọlọ́wọ́ bá lẹ́ṣẹ̀ yìí o fàkífà láwọ́ annarusuli atatikum báwo wá ní ó ṣe wá jẹ́ tọ́bá ipá àwọn òjíṣẹ́ mi náà wá bá yín bẹ́ṣe takò wọ́n náà nìyẹn pé àlémi ọlọ́wọ́ bá gan tí mo rán wọn ni mo ń bá yín sọ̀rọ̀ dàrẹ́tì lẹ́takò yìí báwo ni ó ṣe wá bó lọ̀rọ̀ yóò ṣe wá burú tó tó bá jẹ́ pé mi ọlọ́wọ́ bá kán gangan kan lẹ́rí dàrẹ́tì òjíṣẹ́ lẹ́rí báwo lẹ́rù pẹ́ ṣiṣẹ́ náà naam a eléyìí báyìí wọ́n mú yẹn náà wá nínú àwọn tó tún mú wá òun náà ni eléyìí tí a wọ́n ní anábi sallallahu alaihi wọ́n gba anábì sallallahu alaihi wasallam sọ pé yu'ta yawmal qiyamati bil mamsukhi aqlan wa bil haliki fil fatra wa bil haliki saghiran fa yaqulu al mamsukh ya rab law ataytani aqlan ma kana ma ma kana man ataytahu aqlan bi as'ab minni wa dhakara fil halik في الفترة والصغير نحو ذلك فيقول رب عز وجل إني آمركم بأمر فتطيعوني فيقولون نعم فيقول اذهبوا فادخلوا النار قال ولو دخلوها ما ضرتهم فتخرج عليهم قوابص فيظنون أنها قد أهلكت ما خلق الله من شيء فيرجعون سراء ثم يأمرهم الثانية فيرجعون كذلك فيقول الرب عز وجل قبل أن أخلقكم علمت ما أنتم عاملون وعلى علمي خلقتكم وإلى عملي تسيرون وإلى, وإلى علمي تسيرون وني طبعا جبل القيامه wọ́n mú ẹni tó yẹ sí pé kò ní làákàyè wá àtẹni tó yẹ sí pé ó kú lásìkò tí kò sí ànábì sallallahu alaihi wasallam kankan àti ọmọ kékeré ẹni tó kú lọ́mọ kékeré ọlọ́run bá lékẹ́ ọmọ sọ fún ẹni tí ò ní làákàyè pé ẹni tó ni àwọn tí wọ́n ní wọ́n ní ìbẹ́yẹ sọ nípa ti tẹni tí ò ní làákàyè yìí bẹ́ẹ̀rẹ̀ náà sọ nípa ẹni tí ó kú sí àsìkò tí ò sójì sẹ́nà àtẹn tó kú lọ́mọ kékeré ọlọ́mọba àríkílẹ̀ máa sọ ọlọ́mọ bọ́ ní sẹ́ẹ̀tẹ̀ láṣẹ na na'am wọ́n sọ pé bẹ́ẹ̀ ni a tẹ̀ láṣẹ rẹ̀ fàyàkùlù ìdhábù fàdkùlù náà ọlọ́mọba àríkílẹ̀ máa wípé ẹ máa lọ náà qala walau dakhaluha ma darratuhum arábìnrin tó bá yẹ kán bá wọ náà ni iná kò bá ti kó nìra bá wọn eléyìí báyìí arábìnrin tó bá wọ náà yìí iná bá ti kó nìra bá wọn ọlọ́wọ́ bá lékẹ́ wọn láṣẹ kan wọ náà wọ́n takú àwọn kan takú àwọn kan lọ ọlọ́wọ́ bó tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì so bá nísìnyí so àwọn kan takú àwọn kan lọ ọlọ́wọ́ bá lékẹ́ sọ fún lẹ́ẹ̀kẹta àwọn kan tún takú náà wà nílọ náà so ọlọ́wọ́ bá lékẹ́ lọ́mọ́ sọ fún yín pé síwájú kí mi ọlọ́wọ́ bá tó dá yín èmi ọlọ́wọ́ bá ti mọ nǹkan tẹ́ ṣe níṣẹ́ lórí ìmẹ̀mí ọlọ́wọ́ bá mo sì dá yín lé lórí èmi ọlọ́wọ́ bá lékẹ́lá mo dẹ̀ ti mọ̀ yí pé nínú mẹ̀mí ọlọ́run ọba náà lẹ́ẹ̀padà ṣe kíni o lẹ́ẹ̀padà sí ibi tẹ́mi ọlọ́run ọba ti mọ̀ pé ọ̀rọ̀ yóò já sí yẹn lẹ́ẹ̀padà já sí ọlọ́run ọba àríkẹ́lọ́wà sí kíni o ọlọ́run ọba àríkẹ́lọ́wà pa iná láṣẹ kíná sí kíni kíná kó wọn a eléyìí báyìí nínú àwọn ẹ̀rí tó mú wá nìyẹn nínú àwọn ẹ̀rí tó wá mú wá òun náà ni ẹ̀rí tó wà nínú Sahihain ó wà ní Sahihan látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n ni wọ́n anábi sallallahu alaihi wasallam tó pé kullu mauludin yulad ala al-fitra fa abawahu yuhawidani wa yunassirani wa yumajjisani kama tantiju al-bahimatu bahimatan jam'a hal tahissuna hal tuhissuna fiha hal tuhissuna fiha min jad'a wa fi riwayatin qalu ya rasul Allah nínú ẹgbàwá kan nínú ẹgbàwá míì ibi tàbẹ́ lò gangan lélẹ̀ yìí torí àsìkò wà fí riwayatin qalu ya Rasulallah nínú ẹgbàwá míì wọ́n sọ pé àwọn sọ̀hábà wọ́n sọ pé rí ànábì ìrè òjíṣẹ́ Ọlọ́run ọba afara'ayta man yamutu saghiran bóò ni ọ̀rọ̀ ẹni tí ìrè ànábì wòye sí o báwa wòye dáadáa sí ọ̀rẹ́ ẹni tó bá ànábì wá sọ pé ọlọ́run ọba ló nímọ̀ nípa nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ọ̀kọ́lẹ̀ imam ahmad imam ahmad wá sọ wípé haddathana musa bin dawud haddathana abdurrahman bin thabit an ato ibn qurra an abdullah bin damra an abi hurairata radiyallahu anhu an nabi sallallahu alaihi wọ́n ni wọ́n sọ wípé dharari al-muslimina fil janna àwọn ọmọ àwọn musulmi wọ́n wà ní aljanna yakfuluhum ibrahimu alayhi salam anabi ibrahimu ni ó ma tọ́jú wọn kí aláfíà ọlọ́run bá kọ́ ma bá a lẹ́yìn náà wọ́n mú àwọn hadithu fitrọ̀ náà wáyé again láti jẹ́ kó yíwa wípé àwọn ọmọ kéékèèké wọ̀nyí orí fitrọ̀ ni wọ́n wà náà nínú àwọn ìntọ́ wá fi parí ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ nípa àwọn wọ́n ní famina al-ulama man dhahaba ila tawaqqufi fihim li hadha al-hadith wa minhum man jazama lahu bil jannati al-hadith samra li hadith fi sahih al-bukhari أنه عليه الصلاة والسلام قال في جملة ذلك المنام حين مر على ذلك الشيخ تحت الشجرة وحوله ولدان فقال له جبريل هذا إبراهيم عليه السلام وهؤلاء أولاد المسلمين وأولاد المشركين قالوا يا رسول الله وأولاد المشركين قال نعم وأولاد المشركين نعم wọ́n ní torí ẹ̀bí ẹpọ́ wà náà wọn àfáà látara wọn àhàdìtù tamọ́wà ìhàdìtù fítọ́rọ̀ àwọn tó yẹ pé wọ́n kóra dúó nípa ìdájọ́ àwọn ọmọ ẹlẹ́bọ wọ́n ló sì wà nú àwọn àfà àwọn tí wọ́n lámẹ́lẹ̀ yí pé ọmọ aljanna ni wọ́n máa jẹ́ wọ́n nítorí hadithu samro bin jundub tó wà nínú sahihul bukhari wípé anabi sallallahu sallam wasallam fi jumlati dhalika almanam wọ́n ní nínú àkójọpọ̀ intanẹ́bì rí lójú oorun nígbà tó sùn tí Jibril tó mú sí àwọn ìrìn àjò kan lọ sí àwọn àyè kan nínú náà tàlìjánà hìnà márọ̀ aláàdáríkà sheikh ìgbàtà nàbí sallallahu alaihi wasallam kọjá lẹ́yẹ̀gbẹ́ àgbàlagbà yẹn tahta shajara tó wà lábẹ́ igi wa hawlahu wildan àwọn kéèkéé wà pẹ̀lú ẹ̀ faqala lahu jibril jibril wá sọ pé hadha ibrahim sórí bàbá àgbàlagbà tó rí lábẹ́ igi táwọn kéèkéé wà pẹ̀lú èyí ibrahim ni alayhi wa haulai auladul muslimina wa auladul mushrikin àwọn ọmọ kéékèèké tó dẹ̀ ń wò yìí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ mùsùlùmí nìyẹn àwọn ọmọ ẹlẹ́bọ náà dẹ̀ ni wọn ọmọ ẹlẹ́bọ ń bẹnu wọn mùsùlùmí bẹnu wọn qalu ya rasulallah àwọn ni wọ́n sọ pé ìròjì sí ọlọ́wọ́ bá wa auladul mushrikin sáwọn ọmọ ẹlẹ́bọ náà wà nù wọn qala na'am anábì ní bẹ́ẹ̀ ni wa auladul mushrikin àwọn ọmọ ẹlẹ́bọ náà wà nù àwọn ọmọ tí yóò wà ní rọ́wọ́dọ̀ lọ́dọ̀ ànábì Ibrahim ó lọ́wọ́ bàbá mọ́ sọ wípé ilé kéwà ànábì Ibrahim tọ́mà kéèkéé bá kú wọ́n ni ọlọ́run mọ́sà bá fi sílé kéwù ànábì Ibrahim kéèṣe lé kéwù torí èèyàn ní kéwù mọ́lájọ́ gbé dàrkìyàmà <laughs> wàhálà ní kéwù kò sí wàhálà lọ́jọ́ gbé dàrkìyàmà á so ní táwọn wa fẹ́ sọ ni pé àwọn ọmọ kéèkéé wà Ibrahim náà wá sọ pé Ibrahim so kéèsì ilé kéwú má kò sí kéwú má ń jọ yẹn torí kílẹ̀ yóò fi kéwú ṣe má iṣẹ́ kéwú lókù tí yàn ọmọ jàǹfààní lọ́jọ́ náà lọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lálàáfíà yípa nẹ́bí Ibrahim alayhi salatu salam àwọn ọmọ kéékèèké tán bá kú tí wọ́n ti ìbàlágọ̀ nígbà tó wà nílé ayé wọ́n wà pẹ̀lú ànẹ́bí Ibrahim wọ́n ma ṣeré pẹ̀lú ànẹ́bí Ibrahim alayhi salatu salam wọ́n dẹ̀ wà nínú kí ọlọ́wọ́n bá wọ́n ní ó dẹ̀ ń bẹ́nu àwọn afá wà man jazama lahu bin nar liqawlihi alayhi salam

wọ́n ni wọ́n kashafa ilmullahi fihim bí sábìkì sa'ada wọ́n mọ̀ náà sọ dákọlá náà dáhìrán wọ́n ni ìmọ̀ ọlọ́wọ́ bá a ó ti hàn lórí wọn ọlọ́wọ́ bá alékẹ́ láti nímọ̀ nípa wọn síwájú àsìkò yìí ẹni tí ó jẹ́ olórí irénu ọlọ́wọ́ bá ti mọ̀ síwájú àsìkò náà àwọn wọ̀nyí inkashafa ilmullahi alayhim bí sábìkì sàádà ìmọ̀ ọlọ́run ọba ó wá padà expose lórí wọn nítorí pé ọlọ́run ọba àlékiọlá ó ti wà nù mọ́ ọlọ́run ọba pé àwọn wọ̀nyí ó ti sáájú nù mọ́ ọlọ́run ọba pé nínú àwọn ahlu sàádà ni wọn àwọn tí ó sóríye ni wọn níjọ́ náà lọ́n tọ́nà bá dékẹ́lá bá wá ṣe ìdánwò fún wọn gbogbo àwọn tàbá lọ wà jẹ́nà in kashafa ilmullahi fihim ìmọ̀ ọlọ́run ọba tó pamọ́

eléri bú ní ọjẹ́ kọ́lọ̀bà ìrìká kó láàkún bí léyìí wọ́n ni wa hadha al-qawl yajma'u bayna al-adillati kulliha ibi táwa ń lọ nìyẹn wọ́n ní ọ̀rọ̀ eléyìí báyìí òun ni ó kó gbogbo àwọn ẹ̀rí sínú àwọn tó sọ pé wọ́n wà pẹ̀lú àwọn bàbá wọn ẹ̀rí tó sọ pé wọ́n wà pẹ̀lú àwọn bàbá ní mú ẹ̀rí kan káfapá kan káfapá kan lẹ̀ wọ́n ní eléyìí báyìí ló kó ẹ̀rí méjì sínú a jẹ́ sí pé àwọn tán bá wọná àwọn ni ó wà pẹ̀lú àwọn bàbá wọn a jẹ́ pé àwọn tán bá pàṣì dánwò àwọn ni ó wà pẹ̀lú ànábì Ibrahim so wọ́n ní eléyìí báyìí òun ló ṣe kíni òun ló kọmbáìnì òun ló ṣe àkójọ papọ̀ gbogbo àwọn ẹ̀rí táà fi ní rólé apákandá pákan sí táà nílò ẹ̀rí kan kápa ilé kejì tì tí ó bá ní sí yìí láàfi jẹ́ sí pé pẹ̀lú àwọn tí wọ́n bá fèèlì ìdánwò náà ni

àwọn ọ̀rọ̀ tá a sọ yìí àwọn àdìsọ pé ó ń ra wọn lọ́wọ́ ó ń kóra wọn lọ́wọ́ yìí àwọn àdìsọ pé ìkànnù wọn jẹ́ ẹ̀rí fún apá kejì ni wọ́n ní wa hadha al-qawlu huwa alladhi hakahu sheikhu abul hasan في كتاب الاعتقاد وكذلك غيره من محققي العلماء والحفاظ النقاد ونقولون تاسوي òun náà ni Abul Hasan Ali ah, Ismail al-Ash'ari àwọn ah, ni wọ́n gbé wá rahimahullah wípé àwọn ahlùsúnà tó jama'a wà lórí ẹ̀ òun náà sì ni al-Hafiz Abubakar al-Bayhaqi òun náà ni wọ́n gbónúyìn náà làwọn náà ṣe kíni làwọn náà ṣe ìrànlọ́wọ́ fún gbónúyìn làwọn náà ṣe kíni làwọn náà gbé jáde tán ṣe ìrànlọ́wọ́ nínú àwọn tán jẹ́ ògbóǹtarìgì nínú àwọn olùmọ̀ àti àwọn hufad àwọn olùhánkan àti àwọn anokod àwọn olùṣe àtakò fún àwọn tí wọ́n jẹ́ ẹni ànà náà eléyìí báyìí oúnjẹ kó yẹ pé wọ́n ní wà kọ̀dí dákàrọ̀ sheikhu abu amr abu umar ibn abdulbari annamri ba'da ma taqaddama من الأحاديث الامتحان من أحاديث الامتحان ثم قال وقد ذكر الشيخ أبو, أبو عمر ابن عبد البر النمري بعدما تقدم من من أحاديث الامتحان ثم قال وأحاديث هذا الباب ليست قوية ولا تكون بها حجة وأهل العلم ينكرونها لأن لأن الآخرة دار جزاء وليست لأن الآخرة دار جزاء وليست دار عمل ولا ابتلاء فكيف يكلفون دخول النار وليس ذلك من وسع من وسع المخلوقين والله لا يكلف نفسا إلا وسعها wani àwọn sọ wípé àwọn hadithu tí ó ti ṣáájú yìí wípé wọ́n ṣe dánwò yìí wọ́n ní àwọn àhadithu yìí ń kọ́ wọ́n ní kò lágbára wọ́n ní a ṣe lè gbé dúó kò lè dúó gẹ́gẹ́ bí ẹ̀rí wọ́n ní àwọn olùmọ́sí máa ń takò wọ́n ní torí pàlì kìyàmà ń kọ́ ọjọ́ wọ́n ní ilé ẹ̀san ni kèése ilé iṣẹ́ kèése ilé ìdánwò wọ́n ní báwo lọ́wọ́ bá lè kẹ́lẹ́ òsè lábọ̀ àwọn kan lọ́rùn kan máa wọ́ná tí ó bá ní sí tí ó sì jẹ́ nǹkan yóò sí nínú in tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kápá lórí ẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ òsè lábọ̀ ẹnìkan kan lọ́rùn àfi tó bá ní kápá àti ṣe wọ́n ní wal jawabu amma qal Sheikh Ibn Kathir wa sọ pé ìdáhùn lórí nǹkan tó sọ yẹn anna ahadith hadha albab òun náà ni pé àwọn dájúdájú àwọn ahadith tó wá ní báàbù yìí minha ma huwa sahihun ọ̀n bẹ́nu ilé tó lálàáfíà kama qad nassa ala dhalika ghayru wahid min a'immati min a'immati min a'immati al-ulama wọ́n ní gẹ́gẹ́ bí yá sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn eléyìí báyìí wa minha ma huwa hasan ó dẹ̀ ń bẹ́nu eléyìí tó yẹ pé hasan ni wa minha ma huwa da'ifun ó sì ń bẹ́nu eléyìí tó yẹ pé da'ifun ni yúkọwà áwò yúkọwà bí sọ̀híhì wàlhásán tó yẹ pé a fún lágbára pẹ̀lú àdísù sọ̀híhì àti hassan tó ó ti sáájú ẹ̀ wà ìdá kánà àhàdíthul bábil wáhid muta'adida alahada namat afadatil hujja inda nazir fiha wa amma qawluhu innal akhirata dar jaza'in إن الآخرة دار جزاء فلا شك أنها دار جزاء ولا ينافي التكليف في عرصاتها قبل دخول الجنة أو النار كما حكاه الشيخ أبو الحسن الأشعري عن مذهب أهل السنة والجماعة من إطفاء من امتحان الأطفال وقد قال الله تعالى يوم يكشف عن ساق ويدعون إلى السجود وني أواري واري وني tó bá يا أحاديث تو àwọn بابك tó bá yẹ pé àdísù yẹn bá ń rara wọn lọ́wọ́ lórí irú àpèjúwe tá sọ yìí wípé àrí sọ̀híhù àrí hasan àrí dọ̀íf ẹ̀rí pé gbogbo ẹ̀ ti rara wọn lọ́wọ́ àti ilé tó jẹ́ dọ̀íf gan ó ti padà gbé pẹ́ ó ti padà lágbára pẹ̀lú àwọn hasan àti sọ̀híhù tó yẹ pé irú nǹkan tó wà nínú ẹ̀ náà wà nù tàwọn yẹn náà wọ́n ní ajẹ́pọ̀ ti wá sí wá láǹfààní pé alìmẹ́rin ń bẹ̀ nìyẹn lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí alkiyama ń ọjọ́ ilé ẹ̀san ni kìí ṣe ilé ìdánwò wọ́n ní kò síyè méjì pé lóòtọ́ ilé ẹ̀san alkiyama àmọ́kọ̀ tako ká sọ wípé ọlọ́run ọba àlékẹ́ ló tún la nǹkan kabọ àwọn èèyàn lọ́rùn ní àrọ̀sọ́t ní àwọn ààyè ibi tí ó ń kálukú ibi tá dùó sí síwájú ká tó Abul Hasan Ash'ari ẹgẹ́ wípé ó wà nínú madhhab al-sunnah wal jama'a nípa ìṣe ìdánwò fún àwọn ọmọ kéékèèké wọ́n nínú àwọn ẹ̀rí tó tún wá túmọ̀ sí pé ọjọ́ gbéra kìyàmà náà ọjọ́ ìdánwò náà ni ọlọ́run bá lékẹ́ tó ṣe ìdánwò fáwọn èèyàn wọ́n ní òun náà ni gbọ́dọ̀ ọlọ́run bá lékẹ́ látọ́ sọ pé yawma yukshafu an saq wọ́n ní tó wá jẹ́ gbéra kìyàmà ọlọ́run bá lékẹ́ lá yóò sí gàgá kúò níbi ọlọ́run bá lè kẹlẹ́ ó sì gàgá kúrò níbi ojúgun ọlọ́run ọlọ́run ó sì gàgá kúrò lójúgun rẹ̀ tafsiru kan nìyẹn pé yawma yukshafu an saq ọlọ́run bá lè kẹlẹ́ jùbẹ́rẹ̀ jùbẹ́rẹ̀ kìyàmà yóò sì gàgá kúrò níbi ojúgun rẹ̀ tafsiru ibn abbas àwọn ni yawma yukshafu an saq wọ́n ní ayà yìí wọ́n ní sáàkù ń bí báyìí wọ́n ní kò túmọ̀ sí sáàkù tọ́jẹ́ sífà ọlọ́run tọ́jẹ́ ròyìn fún wọ́n ní yawma yukshafu an saq wọ́n ní túnmọ̀ rẹ̀ ní pé yawma yukshafu an amri ìjọ tọ́nà ọba àlékẹ́lẹ́ ò sí gàgà kú òmí alámẹ̀rí tó ní agbára iná tọ́nà ọbó sí gàgà rẹ̀ naam wa yud'awna ila sujud ọlọ́run ọba àlékẹ́lẹ́ ọba sujud ọba a gbogbo àwọn mùsùlùmí ó lọ́jọ́ a máa wọn kèfèrí àwọn ò ní lè ṣe sujúd àwọn almunafikun àwọn náà fẹ́ ṣe sujúd àmẹ́mí ẹ̀yìn ó gan so ilé ìbáyìí túnmọ̀ sí pé ìmtìhánu ń bẹ lọ́jọ́ gbẹ̀rẹ̀ tìyàmà wọ́n wà kọ̀ sábàtà ti súnnatú fi síhá wa nínú àwọn as nínú àwọn tíra tí wọ́n ṣe májẹ̀mú pé sahihu làwọn kó sínú ẹ̀ àti nínú àwọn tíra míì tó jẹ́ tíra hadith nípa àwọn muminun àwọn mumini wọ́n forí kanlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmù fọ́lọ́wọ́ bá ẹ wá rí munafiki òun ọ̀fẹ́ forí kanlẹ̀ àmọ́ kò ní lágbára bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yìn rẹ̀ wọ́n ní yóò bá ti fẹ́ ṣe sùjú tó li qafa ìpàkọ́ ní ọmọ fi lélẹ̀ tó bá ti fẹ́ ṣe báyìí kàràkórí bìforí kanlẹ̀ ìpàkọ́ ní òfin lélẹ̀ yóò ṣubú àṣubú sẹ́yìn ni wọ́n ni wà fi sahihaini fi rajuli alladhi yakunu fi rajuli alladhi yakunu akhira ahli an-nari khurujan aw fi rajuli alladhi yakunu akhiru ahli an-nari khurujan aw yakunu akhira ahli an-nari khurujan ó wà nínú sahihaini nípa ọkùnrin tó yẹ pé òun ni ó kàn nínú àwọn tí ó jáde nínú náà في الرجل في الرجل الذي يكون آخر آل النار خروجا منها أن الله يأخذ عهوده ومواثيقه ألا يسأل غيره مما هو فيه ويتكرر ذلك مرارا ويقول الله تعالى يا ابن آدم ما أغدرك ثم ثم يأذن ثم يؤذن آه، ثم يأذن له في دخول الجنة wọ́n ní ó wá nínú sahihan nínú sahihu méjèèjì nípa ọkùnrin tó yẹ́ pé òun yóò jáde gbẹ̀yìn nínú náà pé ọlọ́run ọba àlékẹ́ ló gba àdéhùn lọ́wọ́ ọkùnrin náà ọlọ́run ọba gba àdéhùn tọ́kápá lọ́dọ̀ ọkùnrin náà wípé kó má béèrè nkankan lọ́dọ̀ ẹlòmíì in tó wà nínú àdéhùn náà wọ́n ní nǹkan yọ́ wà máa parára rẹ̀ yọ́ máa parára rẹ̀ ọlọ́wọ́ bá ní kílọ́wà sọ pé yabna adam ìrọ́mà nabi adama ma agdarok ma ọ ní ọmọ nabi adama a'a ah, ah. ó ṣe jẹ́ni ẹsẹ yẹni tí ó ma ń yapa àdéhùn tó báyìí ma agdarok kí ló dé tẹ́ fi wá ya ẹni tí máa ń yapa àdéhùn tó báyìí lẹ́yìn náà ọlọ́run ọba àdékẹ́lọ́wà ṣe kí ni ọlọ́run ọba àdékẹ́lọ́wà yóò ń dá fún láti wà jẹ́nà náà mílẹ̀ ìbáyìí oúnjẹ kó yíwa wípé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà ìmtìhánù ṣẹlẹ̀ sí àwọn kan gbogbo àwọn eléyìí tó ní ìmtìhánù ṣẹlẹ̀ sí wọ́n fi mú dẹ̀lílù wá ni lórí wípé àwọn kan bẹ tó jẹ́ sí pé aláìmọ̀kan ni wọ́n nígbà tó wọ́n lé ayé aláìmọ̀kan tí wọ́n jẹ́ yìí tó wọ́n wá pẹ̀lú àwọn àwíjàre àìmàkan lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tó ń ti bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àlékẹ́ ló wòye sí wọn lórí àìmàkan wọn yìí ọlọ́wọ́n bá àlékẹ́ ló wá ṣe ìmtìhánù fún wọn ọlọ́wọ́n bá àlékẹ́ ló ṣe dánwò fún wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà nítorí kí ó lè bá hàn ẹni tí ó jẹ́ ẹni tí ó tẹ̀lé ọlọ́wọ́n bá nígbàtí iṣẹ́ bá bá nílé ayé àtẹni tí ò ní tẹ̀lé ọlọ́wọ́n bá wọ́n ní ìwòwélé báyìí ó ń túmọ̀ sí pé tó bá jẹ́ sí pé àìmàkan kò bá wúlò fún àwọn wọ̀nyí ni lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà yìí iná straight ni wọ́n bá wọn wọ̀ lọ ọlọ́run bá ní kílọ̀ bá ti ṣe ìdánwò fún wọn àmọ́ nítorí pé wọ́n mú ẹ̀rí wá lọ́jọ́ gbé dàtí yá mapá wọn jálá ìmọ̀kan ọlọ́run bá àdékílá náà dẹ̀ wòye sí wọn ní pé nǹkan tí wọ́n sọ ń tó tọ́ àwọn àdánwò tí wọ́n sọ pé bá wọn lé ayé táwọn òfin tẹ̀lé tọ́lọ́run bá yìí lóòótọ́ ọlọ́run bá àdékílá ló fi kàn wọ́n wọ́n nítorí ọlọ́run bá àdékílá sì dánwò fún wọn so alimam Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n mú ọ̀rọ̀ wá lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àmọ́ gbogbo ìparí ẹ̀ nítorí fi rinlẹ̀ òun náà ni wípé lọ́jọ́ gbé dalkiyama ń kọ́ o ọlọ́wọ́n ọba àlékẹ́ láwù ní fìyà jẹ ẹnì kankan nígbà tó bá jí aláìmọ̀kan pẹ̀lú àwọn hujjaj àwọn ẹ̀rí tó fi rinlẹ̀ wípé èyẹ lè jẹ́ aláìmọ̀kan tòótọ́ ní àwọn conditions tó yẹ pé ó lè báyàn nígbà tí wọ́n wà nílé ayé tí òfin ní jẹni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́n ọba tó bá jóbe dalkiyama làwọn nǹkan tó kọ dí mi tí mi fi ráyè sin rẹ̀ ọlọ́run bá ń gbà tí mo wà nílé ayé ọlọ́run bá lékèrè wòye sí gbọ́ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá lékèrè ṣe ìdánwò fún wọn so eléyìí báyìí jẹ́ kó yíwa wípé alẹ́rìndì bìjá lè ń kọ́ nǹkan tó wọlé ni so eléyìí báyìí ni nǹkan tí alimabiri kẹfì rahimahullahu ta'ala tó mọ́ wá inshallah ta'ala àwọn mo sọ wípé ibn kẹfì sheikh muhammadu amin muhammad al-amin muhammadu al-amin ashinqiti táwọn náà mú wá nínú tafsiru wọn inṣáàlá ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á kó àwọn èèyàn wá o láfi parí ẹ̀ inṣáàlá ta'ala lórí ọ̀rọ̀ àníwòsù bìjálì yìí so káyé a tó tẹ̀síwájú lórí àwọn àlàyé mi tí a tún máa bá lọ so ibà ní sinso a mú àwọn ẹ̀rí mi wá tó wà nínú sahihan inú bukhari àti muslim a sì tún máwọn ẹ̀rí mi wá náà tó tún wà ní àwọn ìta sahihan tó ń dálà ló tó ń tọ́ka sí wípé àlẹ́ọ̀dù bìjálì nǹkan ò ń bẹ̀lẹ́jọ̀ gbẹ̀rẹ̀ kìyàmà so abẹ́lẹ́wọ̀n bá ní kíọ́lá kọ́lọ́wọ́n bá kí yóò mọ́sá láìsànú ẹni kọ̀kan wa abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kí ó kádàrá sínú àwọn tí ó là lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama láì ní wà nínú àwọn tí ó ṣe ìdánwò lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama táwà nínú àwọn tí ó wà aljanna pẹ̀lú wípé àṣiṣẹ́ fún àṣiṣẹ́ tí yọ ọlọ́wọ́n bá lékelá nú nígbà tí wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá abẹ́lọ́wọ́n bá kọ́nà bá kọ́ wá yá fi gbogbo wọn abẹ́lọ́wọ́n bá kọ́nà bá kọ́ wá sàmójúkò fún wọn lórí àwọn àṣìṣe wọn ilé tí wọ́n fi àìmọ̀ kan ṣe kọ́nà bá lè kílákọ́ wá sàmójúkò fún wọn lórí ẹ̀ àtàwọn ilé tí wọ́n fi ìmọ̀ ṣe náà tí ọlọ́wọ́n bá lè kẹ́lá lè forí jiyàn lórí ẹ̀ abẹ́lọ́wọ́n bá kọ́nà bá kọ́ wá forí ẹ̀ jì wọn la ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa السلام عليكم ورحمة الله وبركاته Thank you.